fún gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin sisters mi ẹ̀yin brothers mi tí ẹ ti mẹ́sẹ̀gì wa wípé ẹ ń gbọ́ pé wọ́n fẹ́ ṣe òkú ìyá wa nítorí wípé ìyá gbogbo wa ni ìyẹn ìyá bàbá wa olóyè Sunday Igboho Òòṣà ẹ mọ nǹkan tí mo fi sọ wípé ìyá wa ni ìyá nítorí wípé bàbá wa olóyè Sunday Igboho Òòṣà owó baba dami aláàánú mẹ̀kúnnù nítorí pé ó ń jà fún àwa mẹ̀kúnnù pé káwọn fúlàní kan má pa wá nípakúpa mọ́ nítorí bẹ́ẹ̀ ni bàbá yẹn ṣe rí nǹkan tó rí ẹ wo nǹkan tán lọ ṣe nílé bàbá yẹn ẹ wo àwọn tán pa sílé bàbá yẹn nígbà tí wọ́n fẹ́ lọ mú bàbá yẹn gbogbo wa la wà lórí ayélujára ṣèbí elédùmarè ọba adẹ́dà ṣẹ̀dá ni ò fi ẹ̀mí májàsọ́lá ni ò fi lé àwọn ọ̀tá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá lọ lọ́jọ́ tán lọ sílé bàbá wa olóyè Ìgbòho Òòṣà ẹ kí elédùmarè ọba adẹ́dà ṣẹ̀dá kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó pa àṣìṣe wọn rẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kàn wéṣìtì àwọn ẹni ẹlẹ́ni àwọn tó pa ń gbà yẹn wọ́n níyàwó wọn lọ́mọ wọn lẹ́bí wọn lára o kí iná ṣe láì ṣe láì ṣe pé wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ kankan àwọn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí wọ́n ń pa àwọn Nigerians láwọn agbénipa tán wà ní gbogbo inú gbó wa tí wọ́n ń jí àwọn èèyàn gbé láwọn ajínigbé wọn lọ síbẹ̀ kan lọ mú àwọn yẹn kan pa wọ́n nípakúpa ṣùgbọ́n àwọn aláìṣẹ̀ tí wọ́n dìde wípé àwọn Fúlàní ń pa ìran wọn wọ́n pa àwọn àwọn ẹni ẹlẹ́ni just like that ṣẹ́yìn ò mọ̀ pé ìrònú yẹn òun ló jẹ́ kí ẹ mọ̀ pé tí ẹ̀dá bá ń ronú láyé òun ló máa ń fa àìsàn tí àìsàn bá ti wọnú àgọ́ ara ẹ̀dá tí wọn ò bá tètè rí ìtọ́jú kí ló kí ló kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ikú ni ìrònú àròkàn àròkàn òun ló máa ń fẹkún àsùn dá bẹ́ẹ̀ ni ẹ̀yin ò mọ̀ pé nǹkan tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho Òòṣà ní Nàìjíríà tó fọwọ́ ọlá gbá lójú tó dẹ̀ jẹ́ wípé nǹkan tó dìde fún wípé káwọn Fúlàní kan má pa ìran Yorùbá mọ́ ṣèbí nítorí bẹ́ẹ̀ ni bàbá bàbá olóyè Sunday Igboho ṣe di èrò Kòtónú ẹ mọye ìgbà tí bàbá yẹn lòun Kotonu ni kí bàbá yẹn tó di èrò Jámánì lẹ́nu ní bàbá onílé ọlọ́nà ṣebí ìrònú yẹn àròkàn àròkàn yẹn ló pa ìyá tí a fẹ́ tí a fẹ́ ṣòkú ẹ̀ yìí ṣẹ́yìn ò wá ti wá wípé ìyá wa tó bí olóyè Sunday Ìgbòho òòṣà ẹ ìyá gbogbo Yorùbá ni ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ hug transformer ọ̀ọ́ kó lọ jánà mọ́ mọ́tò lẹ́nu ìyá gbogbo àwa Yorùbá ni nítorí wípé ọmọ tó tara ìyá yẹn jáde ẹ ó wúlò fún ìran Yorùbá èso rere ló tara ìyá yẹn jáde sẹ́yìn ò wá rí pé ìyá rere ni wọ́n fẹ́ ṣe òkú a fẹ́ ṣe òkú ìyá wa ní oṣù tó ń bọ̀ ní on twenty wọ́n máa ṣe ní twenty two twenty three. 2024 nínú ọdún tí a wà ní oṣù tó ń bọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀jẹ̀ àtúnyáyá ẹ̀jẹ̀ àtúnyáyá ẹ̀jẹ̀ àlọ́pọ̀ bàbá wa májàsọ́lá owó bàbá dámì ẹkùn ọkọ̀ òkè aláàánú àwọn mẹ̀kúnnù ṣé bàbá yẹn ò tó ẹni tó yẹ ká yẹ ẹ àti kì í ṣe bàbá kì í ṣe bàbá yẹn gan la fẹ́ lọ yẹ sí àwa gan fẹ́ lọ yẹra wa sí ni ẹ má jẹ́ pé kò sí wàhálà síkírọ́rìtì wà kò sí nǹkan kan wọn jà kò wọn kò sí kò sọ̀rọ̀ ọjà ń bẹ̀ wọ́n fẹ́ lọ sin ìyá yẹn ẹdún oníṣègùn yẹ kí wọ́n ti sin ìyá ni ẹ ó yẹ kán ti sin ìyá ó la ṣe ń sọ kí ní aṣọ àǹkárá yẹn ni tí wọ́n aṣọ àǹkárá tán máa wọ̀ lọ́jọ́ yẹn. àwòrán ẹ̀ lẹ rí níbi fídíò tí mo ń ṣe yìí ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sáǹkárá yẹn tẹ́ ẹ bá fẹ́ rà á ẹ bá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ tó máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation ẹ bá wọn sọ̀rọ̀ ẹ tẹ́ ẹ bá fẹ́ lọ lọ́jọ́ yẹn ní ọ̀dì twenty two twenty three yẹn lóṣù tó ń bọ̀ ẹ tẹ́ ẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa lọ àwọn tó tẹ́ ẹ mọ̀ nínú Yorùbá nation tó jẹ́ pé wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ kọ́ńtàtì wọn wọ́n á lè put yín through aṣọ yẹn nìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá tí ì rí dáadáa ó ní ó ló wà níbi ètò tí mo ń ṣe yìí bẹ́ẹ̀ ni ó dàbí pé one thousand nine or two thousand something náà pé owó aṣọ yẹn kò wọ́n ẹ jẹ́ kí gbogbo wa ẹja tú yáyá lọ́jọ́ yẹn ẹ a ní dá ọjọ́ lékú lọ́wọ́ a ní dá ọjọ́ náà a ní dá lárùn lọ́wọ́ gbogbo wa báyìí la máa péjú ṣe òkú ìyá wa lágbára ṣẹ̀dá. ẹ jẹ́ ká lọ yẹ́ bàbá wa Ìgbòho Òòṣà ẹ jẹ́ ká lọ yẹ́ wọn sí ẹ jẹ́ ká lọ yẹ́ ara wa sí. nítorí wípé tí bàbá wo olóyè Sunday Ìgbòho Òòṣà tí wọn ò bá gbé ìgbésẹ̀ tí wọ́n gbé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn ò ní ṣẹlẹ̀ irú ìyá wọn yìí wọ́n á sì wà láyé confam tí bàbá wo lóyè Sunday Igboho òòṣà tí ò bá dá sọ̀rọ̀ Yorùbá nation tí ò sọ wípé àwọn Fúlàní ń pa àwọn kan tí bàbá wa olóyè Ìgbòho òòṣà tó bá dé fìlà kò kàn mí tó ń ṣe bámúbámú ni mo yóò hun ò mọ̀ pé bóyá ebi ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ kò ní dá sọ̀rọ̀ Yorùbá nation ṣé ti understand irú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá wo olóyè Sunday Igboho ṣàyẹ̀ ò wá ní ṣẹlẹ̀ sí wọn ìyá wa yóò wá ní kú nítorí pé ìyá ò ní ronú kò ní sí nǹkan tó máa mú ìrònú wá fún ìyá wa tó kú yìí ṣẹ́yìn ò mọ̀ wípé gbogbo nǹkan tó fojú bàbá wo olóyè Sunday Igboho rí tí bàbá yẹn wá kú onílé bàbá onílé ọlọ́nà tí ìyá òtè tí ò rí ọmọ ẹ̀ ó kàn ó di orí fóònù ìyá yẹn abiyamọ ni a máa ro àròkàn àròkàn ìrònú ìrònú ìrònú ìrònú ó máa ń ba àgọ́ ara jẹ́ ni olópa ìyá wa yìí ṣáyọ̀ wá rí pé ìyá àwa Yorùbá nation ni láwa ọmọ ọkọ bẹ́ẹ̀ ni nítorí pé bàbá wa olóyè Sunday Igboho Òòṣà owó baba dami àá ó dìde tán ó dìde fún ìran Yorùbá kò wo ti owó kò wo ti ọlá kò wo ti ipò kò wo ti ipò tó jẹ́ nínú ayé kò wo bó ṣe lówó tó nínú ayé bó ṣe lókìkí nínú ayé bàbá wa Ìgbòho Òòṣà ti lókìkí nínú ayé kí Yorùbá nation tó dé. ìjọbìra wa ṣé Ìgbòho Òòṣà nìkan lọmọ Yorùbá ni capital no ṣùgbọ́n nítorí pé ó nífẹ̀ẹ́ ìran Yorùbá ó wá dìde tán fún wa ah, ṣẹ́yìn ò rí pé tó yẹ ká máa pọ́nlé tó yẹ ká máa yẹ́ sí ni ìyá tó bí olóyè Sunday Igboho ó yẹ kó sì wà dé níyì ṣẹ́yìn ò rí wípé wọ́n wá fẹ́ ṣerú òkú ìyá yẹn tó jẹ́ wípé nítorí ọ̀rọ̀ Yorùbá nation ni ìyá ìṣekú nítorí wípé tí ọmọ ẹ ò bá dìde fún ìran Yorùbá tí àwọn Fúlàní ń pa ìyá yẹn sì wà láyé o òun la ṣe sọ wípé ẹjẹ́ àtúyáyá ẹjẹ́ àtúyáyà lọ́jọ́ yẹn ẹjẹ́ á bàbá wa Ìgbòho ṣà ẹjẹ́ á wọn sí. Si ṣé wá rí i pé bàbá wa Ìgbòho Òòṣà aláàánú mẹ̀kúnnù ni òun là wá ọmọ ọkọ ṣe gbà fún àgbà fún tán ni ó dìde tán wípé kí àwọn Fúlàní ẹ má pa ìran mi mọ́ sójà yóò pa ni tí wo ò bá lè sọ̀rọ̀ tẹ́mi ò bá lè sọ̀rọ̀ ṣé kí gbogbo káyé dẹ̀ máa bàjẹ́ lọ ni ṣé kí Fúlàní dẹ̀ máa pa wá lọ ni. ẹ wo nǹkan tí bàbá wo lóyè Sunday Igboho Òòṣà tó dìde fún láti bí ọdún kẹrin ẹ táwọn Yorùbá nation ń pariwo nǹkan yẹn náà sì rípìtì ara ẹ àwọn Fúlàní sì ń jí àwọn èèyàn gbé lẹ́nujọ́ mẹ́ta yìí gbogbo wọ́n wà lórí ayélujára lẹ́nujọ́ mẹ́ta ẹ wo àrà táwọn Fúlàní ń dá tí wọ́n fi àwọn èèyàn dá ṣé nǹkan tí bàbá wo lóyè Sunday wá dìde fún yẹn ṣé kì í ṣe nǹkan gidi ni láti jà fún humanity ní nǹkan tó yẹ káwọn tó jẹ́ adarí ìlú tó yẹ kán ṣe ṣèbó yẹ káwọn adarí ìlú yẹn kán sọ̀pọ̀tì ẹ̀ ní wípé nǹkan táwọn ò lè ṣe àwọn fúlàní tó ń jí àwọn èèyàn gbé tó ń pa àwọn èèyàn nítorí pé àwọn tó jẹ́ adarí nílùú tán jẹ́ gọ́fmẹ̀ntì wọn ẹ̀tọ́ wọn ni láti dáàbò láti dáàbò bo ẹ̀mí àwọn ará ìlú àti dúkìá àwọn ará ìlú nígbà táwọn ò wá lè ṣe ẹ tún wá rẹ́ni tó dìde tó nígboyà ṣèbó yẹ kẹ́ ẹ sọ̀pọ̀tì ẹni láti lè flọ́ọ̀ṣì gbogbo àwọn tó ń pa lọ́kùnrin lóbìnrin tí wọn jẹ́ káwọn èèyàn ráyé gbẹ́múyà wọn tí wọ́n ń jí gbé tí wọ́n ń pa nípakúpa ni. Pa, kàkà káwọn ìjọba kí wọ́n ran kí wọ́n sọ̀pọ́tì àwọn tó eh, olóyè Sunday Igboho kí ni wọ́n tún ṣe fún ẹ̀rí iṣẹ́ tán ṣe nínú ilé ẹ̀ ni ẹ̀rá àwọn tí wọ́n kó lọ sàbújá ń gbà yẹn ni gbogbo wa la wà lórí ayélujára ẹ jẹ́ kí àwa tí a mọra wa lọ́mọ ọkọ tá a jẹ́ ọmọ ojúlówó ọmọ ọkọ Yorùbá nation gbogbo àwa tá a wà ní Nàìjíríà ẹ má jẹ́ kán pìtàn bẹ̀ yẹn fún yín o gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà yẹn ẹ má jẹ́ kán sọ pé àbóyè ṣẹlẹ̀ ńbẹ̀ lélẹ̀ ẹ̀yin gan ẹ mójú yín débẹ̀ ẹ bá wọn ra ankara ó dàbí ankara yẹn wọ́n ní two thousand bóyá one thousand naira àbí two thousand something ṣe ti understand ẹ ra ankara ẹ ra ankara ká ẹ jẹsẹ̀ mọ́ ṣe ti understand kò dẹ̀ sí wàhálà wọ́n fẹ́ sin ìyá ni kí elédùmarè ọba adẹ́dàá ṣẹ̀dá kó bá wa tẹ́ ìyá kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kó pa àṣìṣe wọn rẹ́ ẹn lágbára ṣẹ̀dá àwọn ọmọ tí ìyá wa fi sílẹ̀ ẹn àwọn àwa fọwọ́ páwú wọn wá fèrègì jòbì ayé tí ẹṣin ò jẹ ìrùdí àwa jẹ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹjá jọ péjú kájọ pésẹ̀ síbẹ̀ kádìjọ ṣe Yorùbá nation no going back akí bàbá wa Ìgbòho òòṣà májàsọ́lá owó babadami ẹkùn ọkọ̀ òkè àwa ọmọ ọkọ yorùbá nation a mọ rírì iṣẹ́ yín o a mọ̀ wípé ẹ dìde tán ẹ jà tinútinú àwọn ọmọ àlè yín ò lè mọ̀ ọ́ ṣùgbọ́n àwọn ọmọ ọkọ a mọ̀ áá a wò ẹ̀yìn wò a rí wípé irú yín sọ̀ wọ́n bẹ́ẹ̀ ni lẹ́ni tó ti tó tán lẹ́ni táwọn ọmọ ẹ̀ ìyàwó ẹ̀ tí wọ́n sí nàìjíríà ṣáwọn ìyàwó ẹ̀ làwọn fúlàní ń jí gbé ni àbáwọn ọmọ ẹ̀ làwọn fúlàní ń jí gbé ni ṣùgbọ́n mí pé ó ní ẹ̀mí ẹ̀mí elédùmarè nínú ó ní ẹ̀mí àti ran àwọn èèyàn lọ́wọ́ nínú kò wo tara ẹ̀ nìkan pé ah kí ló kàn mí àwọn ọmọ tèmi ò sí ní nàìjíríà náà ṣùgbọ́n dìde tán amọ̀ṣẹ́ tẹ́ ṣe o àwa ọmọ ọkọ yẹn bẹ́ẹ̀ ni elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá ó máa wà pẹ̀lú yín akí bàbá wa professor Banji Akíntóyè náà adẹ̀kí gbogbo àwa Yorùbá nation akíwa nílé lóko lájò Yorùbá nation no going back ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ẹ nígbàgbọ́ nínú Yorùbá nation ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dé oko wípé ní on the twenty on the twenty two twenty three ní next ní oṣù tó ń bọ̀ bẹ́ẹ̀ ni ní ọdún tí a ọdún tuntun tí a ẹ̀ṣẹ̀ mú yìí ẹ ni wọ́n fẹ́ ṣe òkú ìyá wa ìyẹn ní ìlú Ìgbòho bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ need the address ẹ lọ àwọn tẹ́ bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá Nation tó jẹ́ bí àwọn friends yín ẹ kọ́ńtàtì wọn àwọn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wọn tẹ́ ẹ jẹ́ followers wọn nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán sọ̀rọ̀ Yorùbá Nation ẹ kọ́ńtàtì wọn yín tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn wọ́n á lè put yín through ẹ jẹ́ kí gbogbo wa ká tú yáyá ká tú yáyà ní ọjọ́ yẹn ẹ ṣe gan one love.